àlejò mi ti wà níkàlẹ̀ èmi á máa san ní gbogbo ìgbà ọlọ́run ò tí ì pè mí ẹni tọ́lọ́run ti pè tó ti yàn tó ti ṣe lógo tó jẹ́ pé nípasẹ̀ wọn ọlọ́run ti tú òǹdè sílẹ̀ tó jẹ́ pé nípasẹ̀ wọn aláìsàn ó ti gba ìwòsàn tó jẹ́ pé nípasẹ̀ wọn gbogbo ẹni tí ò ní ó ti dẹni tó ní tó jẹ́ pé ọlọ́run ti lò wọ́n fún oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣùgbọ́n kó tó di pé mo fi ojú bàbá mi hàn ẹ má gbàgbé ní ìgbà tí wọ́n wá kẹ́yìn a fi àkórí kan bọ́ wa tí a pè ní títu ilẹ̀ àìro títu ilẹ̀ àìro gbogbo àwa tá a bá rántí èmi ò gbàgbé tèmi mo rántí torí pé kí ni tẹ́ ẹ bá rántí ní ọjọ́ náà ọ̀rọ̀ jáde àwọn nǹkan tèmi gan ò tiẹ̀ fiyè sí tí mi ò tiẹ̀ rò rí èmi tẹ̀ ń pé bẹ́ẹ̀ ń gbà tó tiẹ̀ gbá kọ́lé yẹn wá ọ èmi kò pé bóyá ilẹ̀ lásán ló túmọ̀ sí àmọ́ nígbà tí bàbá wa yànnàná ẹ̀ a rí i pé kò kí ń ṣe ilẹ̀ lásán nìkan ni wọ́n sọ lẹ́ni atúnṣì ń tẹ̀síwájú lórí àkórí yẹn tàpé ní ṣítu ilẹ̀ àìro apá kejì títu ilẹ̀ àìro apá kejì bàbá mi nínú olúwa ẹ bá mi kí gbogbo ara lé. ògo ni fún ọlọ́run lókè ọ̀run adúpẹ́ adẹ̀gbé orúkọ ọlọ́run ga ẹ̀yin náà kú ṣe olúwa olúwa ṣàgbára dọ̀tun ọlọ́run tó dá wa sí dọjọ́ òní òun nìkan làwọn máa fi ọpẹ́ àtìyìn fún mo dẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá ọlọ́run yóò wà pẹ̀lú yín ilé àti ọ̀nà yín kò ní dàrú àdáwọ́lé yóò máa yọrí sóore ọlọ́run ìpèjọ àpòsílẹ̀ kristi yóò pa yín lẹ́nu ayọ̀ oṣù kejì yìí yóò jẹ́ oṣù àmì ńlá fún yín yóò jẹ́ oṣù rere fún yín gbọ́ ẹni tí ó mọ̀ ọ́ rí yóò ṣe ọ lóore fún ìṣètò parí in the name of Jesus. Amen. bàbá mi nínú olúwa ó yá mo ti sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin lọ́lọ́run pè tó ti yàn tó ti ṣe <laughs> lógo gbogbo mo máa ń sọ gbogbo yẹn lọ́lọ́run pé iṣẹ́ tó gbowó kàkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni eh, ìdó ìtẹ́júwe fún wa lẹ́ẹ̀kan pé ká fi padà ká fi bú ara eh, àwọn ọmọ yẹn ìtawà mọ̀ làwa ń sọ yìí àdúpẹ́ eh, lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn à sọ̀rọ̀ nípa títú ilẹ̀ àìró ilẹ̀ wo ni à ń pè ìtawà tó lóyìnbó pé ni breaking up the fallow ground kí ni à ń pè ní ilẹ̀ àìró literally speaking ní ní tabanikago sọlẹ́rẹ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tó ń jẹ́ ilẹ̀ ilẹ̀ ní ibi tí a ti tí a lè gbé nǹkan sí tí a lè ti tí kí nǹkan lè wù kó lè jẹyọ ká lè rí nǹkan jẹ ká lè rí nǹkan fi ṣe nǹkan ṣùgbọ́n ó ju bẹ́ẹ̀ lọ nínú ìwé Hósíà kẹwàá orí kejìlá ẹsẹ̀ kejìlá ó sọ pé ẹ gbìn fún ara yín ní òdodo ó ní ẹ ká nínú àánú ó ni ẹ tú ilẹ̀ àìró yín nítorí àkókò tó láti wá ọlọ́run kí ó sì lè rọ òjò òdodo sow in unto yourself in righteousness reap in mercy break up the fallow ground for it is time to seek the Lord and he shall rain righteousness upon us kí ló dé tí a fi sọ tí a fi mélòó jáde mo sọ fún wa nígbẹ̀rẹ̀ ọdún yìí pé olúwa wípé ọdún tí a wà yìí wọ́n ní pé ọdún ìṣẹ́po méjì ọlá ìṣẹ́po méjì ògo nínú Isaiah sixty one verse seven wọ́n ní dípò ìtìjú rẹ èmi ò fún ọ ní ìlọ́po méjì. àmì lórúkọ Jésù. ètò tí Ọlọ́run ṣe fún alọ́dún yìí nìyẹn mo tẹ̀ gbà á ládùúrà sí ayé tó ti wá ṣàmì bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí rẹ bẹ pẹ̀lú ní ọdún yìí ìlérí ọlọ́run kò ní yẹ̀ lórí rẹ. àmì lórúkọ jésù kristi. má jẹ̀mú ọlọ́run yóò ṣẹ mọ́ ọ lára. àmì lórúkọ jésù kristi. ó rí àánú gbà ó rí orí ọ̀fẹ́ gbà ó rí ìrànlọ́wọ́ gbà ọkàn rẹ yóò balẹ̀ inú rẹ yóò dùn in the name of jesus. mo sọ fún alíbí ọ̀sẹ̀ yẹn sẹ́yìn pé oríṣiríṣi nǹkan ní ilẹ̀ àìró túmọ̀ sí ilẹ̀ àìró ó túmọ̀ sí ọkàn ayé èèyàn iṣẹ́ èèyàn ìwà èèyàn ìdílé èèyàn ẹ̀bùn èèyàn orúkọ èèyàn even ìlú ènìyàn Jésù ti gbòwe fún wa nípa ọkọ̀ èèyàn ní Mark chapter four bí ọkọ̀ èèyàn gbàgbà jẹ́ ilẹ̀ tí a máa ń gbé nǹkan sí ìwà èèyàn ọ̀pọ̀lọpọ̀ ò ní ìwà ẹ̀ wọ́n lè so ògo nù ọ̀pọ̀lọpọ̀ ò ní ìwà wọn ẹlòmíà kọ́ wùwà bí ìgbà tó yẹ la òun nìkan ló gbáyé lé lọ́wọ́ ìwà tó ọ̀nà ní ìwà tí ò bójútó a máa mú wàhálà àti ìdààmú bá èèyàn yorùbá sọ wípé obìnrin sọ ìwà nù ó lóun ò lórí ọkọ ilẹ̀ àìrọ́ túmọ̀ sí àwọn apá àwọn àwọn àwọn area kan nínú ìrìn àjò ayé ènìyàn tí a ò bójútó tí a ti pàtì ọ̀nà méjì ní ilẹ̀ àìrọ́ wà o ilẹ̀ tí a ti lò lò lò lò lò lò àwọn tó dáa kó gbà yẹn tó ti dáko bí ọdún mélòó kan níbi kan wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ wọ́n bọ́ sápá bòmí. òun ló lè yí ìtọ́ ẹni padà òun ló lè sọ ayé ẹni òun ló lè sọ di ayé tó lógo òun ló lè ṣí ohun gbogbo tó yí wa ká òun ló lè change rẹ̀ you need to seek God. lákọ̀ọ́kọ́ pẹ̀lú ọkàn tó pé ọkàn tó yè kooro. Matthew six thirty three yẹn only first seek the kingdom of God and his righteousness every other thing shall be added. ó ní ẹ̀kọ́ kó wá ìjọba ọlọ́run náà àti òdodo olóore ó ní gbogbo tó kọ àfihàn wa gbọ́ mi ohun tí mò ń tẹnu mọ́ nìyẹn mo ti sọ bí a ṣe gbọ́dọ̀ ṣe break fallogrand wa ibi tó pa according to that osia spiritual aspect of it ni mo bẹ́ẹ̀ sọ yìí you need to cultivate your heart ìwọ tí ọkàn rẹ le wọ́n ń bẹ sọ lójoojúmọ́ ó ní wò ní gbà ẹ̀mí agídí yẹn ó ní òní filẹ̀ ẹ̀mí àgbèrè ó ní òní filẹ̀ ẹ̀mí olè ó ní òní filẹ̀ ìjà yẹn ó ní òní filẹ̀ kí ló fẹ́ dà fún ọ ó ní ta ló ti lọ sọ́run bọ̀ tó mọ̀ pọ́nrún àpáàdì wa <laughs> ó ta ló ti lọ sọ́run bọ̀ tó mọ̀ pọ́nrún rere wa ó ní ló mẹ́ni tó máa là ọ̀run kọ́ ni ó mẹ́ni tó máa là o láyé ló ti mọ̀ bóyá o wà ní ọ̀nà sí sọ́ọ̀dọ̀ ọlọ́run tàbí òsì bẹ́ẹ̀ ẹ̀rí ọkàn wà ń bẹ ẹ̀rí ọkàn ló máa máa jẹ́ pé ṣé máa jogún ìjọba ọlọ́run àbí ti sàkáàlì. ẹni náà ti ẹ̀ payàn lẹ́rìn pé òun àdẹ́sẹ̀ ni pé tọ́lọ̀ bá fling òun báyìí àgọ́ sòun kọjá náà ní kíni alóhùn òní tẹ kò tẹ ò tẹ ní súnmọ́ sàkáàlì bẹ̀ fúnra rẹ ló máa fẹsẹ̀ rẹ rẹ ní báyìí bẹ́ẹ̀ tó wà lórí ẹ̀sìkálétọ̀ ni tó máa gbé ọ kí n tó sọ advantages tó wà náà fún eléyìí ni ó ní ṣe sà build a relationship with God kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ kọ ayé yẹn sílẹ̀ Romans chapter twelve verse one wọ́n ní mo bisisu finally bẹ̀rẹ̀ wọ́n ní kí a fi ara wa fún ọlọ́run ní ẹ̀bùn àyè mímọ́ èyí tó ṣètẹ́wọ́gbà èyí tó ṣètẹ́wọ́gbà bàbá màmá gbọ́ mi lílọ church kan ni ultimate má lọ church kan ni ultimate but personal relationship with God ìbárẹ́ pẹ̀lú Ọlọ́run hmm. ó ní oh, friendship with the world is enmity to God ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni níbikíbi tí ẹ bá wà jẹ́ lo àǹfààní láti sọ fún ọ lẹ́ẹ̀kan sí pé God loves you Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ó pè ọ́ ó ní ọmọ fi ọkàn rẹ fún mi ó ní mo wà lẹ́nu ọ̀nà mo ń kọ́lẹ̀kùn ó ní ẹnikẹ́ni tó bá gbọ́ tó ṣílẹ̀kùn ọkàn rẹ fún mi mo ń wọlé tọ̀ wọ́n máa bá jẹ wọ́n máa bá mu wọ́n sì máa bá gbé ilé rẹ yẹn ilẹ̀ tí ó lọ́ra ní fún ọlọ́run hmm. ayé àwọn ọmọ rẹ ilẹ̀ tó lọ́ra ní fún ọlọ́run ayé ìwọ fúnra rẹ ilẹ̀ tó lọ́ra ní fún ọlọ́run ẹ̀bùn tí o fi ń lò tí gbogbo ayé tẹ́wọ́ gbà yẹn jẹ́ fi orúkọ ọlọ́run ga don't use the gift ìtọ́jú máa ń dùn yàn ní ẹlòmí àti nígbà tẹlómi bá cultivate land yẹn tọ́ àti máa lò láti máa fi bí ọlọ́run nínú ẹlòmí àmà sọ pé aláwàdà lòun comedian àmà fẹ̀mí mọ́ ṣàwàdà àmà sọ pé òun speak ìtọ́jú àmà sọ pé ọ̀kẹ́lẹ́ ah, ah, kan ọlọ́run pápá ọlọ́run pápá ní báyìí ọlọ́run pápá ní báyìí tí bá make up tán ọlọ́run pápá jí mi wò ah, jẹ́ ká bẹ̀rù ọlọ́run. kí ló ń fọ ọlọ́run pè gan. gbọ́ mi how can you receive honour mo sọ gbà kan o gbọ́dọ̀ bu fún orúkọ rẹ̀ o gbọ́dọ̀ bu fún ọ̀rọ̀ rẹ̀ o gbọ́dọ̀ bu fún ilé rẹ̀ o gbọ́dọ̀ bu fún ọlọ́run fúnra rẹ̀ by doing this ó ní you will now sow in righteousness kí ni mi ní ìyẹlẹ yìí ó ní ó gbìn nínú òdodo èyí tó tọ́ sí pé ó gbìn you you you will sow in God's power ó mọ̀nà ọlọ́run ó ṣe ìfẹ́ ọlọ́run ìyẹn ni gbígbìn nínú òdodo sow in righteousness and you will now reap in mercy gbọ́ mi abundant oh, oh, bountiful bí o bá fẹ́ kó èrè tó pọ̀ yanturu. èrè tó pọ̀ janturẹrẹ. ẹ òun ló máa ń mú oníbi paul ló ń gbé tí apollo bomi ó ní ọlọ́run ló mú ìbísí wá ọlọ́run ló lè wá mú ìbísí yẹn he cannot bring it in abundance it is only God that can do it Romans chapter nine verse fifteen and sixteen Olúwa sọ fún Mósè pé èmi ò ṣàánú fún èmi ò ṣàánú fún èmi ò yọdún sí sọ̀rọ̀ tẹ́mi yọdún sí ó kò ṣe ti ẹni tó ń fẹ́ tàbẹ́ni tó ń sáré bí kò ṣe ti ọlọ́run tó ń ṣàánú àkókò tó fọ́ láti kó èrè ńlá ìdí nìyẹn build your relationship with God tún ọ̀nà rẹ ṣe wàá dẹ̀ rí pé ìyanu ló máa já sí nígbà bá padà dé ó gbọ́rọ̀ tuntun. ìwọ náà bó o bá ṣe dúró níwájú ọlọ́run irú ìbárẹ́pọ̀ tàbí ìbáṣepọ̀ tó o bá ní pẹ̀lú ọlọ́run rẹ ló máa determine ló máa sọ báyìí rẹ ṣe máa rí eléyìí tún kà mí láyà òótọ́ dẹ̀ ni àbújá kankan ò sí lọ́rùn ọ̀pẹ gbogbo àwọn tẹrí tí wọ́n lọ́kòkò wọn tó yè ìyà tí wọ́n kọ sí ọlọ́run òun lọ́lọ́run náà fi san fún wọn padà talent tó bọ́ lọ́run dòwò pọ̀ tọ́lọ́run ò san fún kò sí àtẹ̀mí àti ẹ̀jẹ̀ àjọ̀dókè lọ nígbà tá a bá padà dé bàbá mi ṣì wà níkàlẹ̀ àátún tẹ̀síwájú ẹ mú orúkọ ọjọ́ wọn àtàwọn ètò kọ̀ọ̀kan tí wọ́n nínú ìpàdé wọn gbogbo ẹ̀ báyìí la máa sọ fún yín àti pàápàá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ó yá ẹ̀jẹ̀ àjọgbádùn orin yẹn náà 阿木。